ẹ kú dédé àsìkò yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí fíìmù adélábù ta ni òṣèré tẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù adélábù ẹ kọ orúkọ òṣèré náà sí ìsàlẹ̀ fídíò yìí kí ẹ sì sọ ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ ẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wá sí orí youtube channel wa rèé a rọ̀ yín kí ẹ subscribe sórí youtube wa nítorí pé a máa ń sọ̀rọ̀ lórí fíìmù tí a ti wò tẹ́lẹ̀ àti èyí tó ń bọ̀ lọ́nà Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.